ليحسبنك ولما يعلم الله ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب الله nínú ayé الله lẹ́yìn ìtọ́gọ́rùn méjì ń pàkíyèsí wa lọ séde fífẹ́ tí ó lè mú ara lè dẹ́ náwọ̀ wọ́n ń pàkíyèsí wa lọ séde ìwà tó ṣe wípé kò ṣeé fi há para fún gbogbo ẹni tó bá fẹ́ wọ àlùjáná ó náà ní sùúrù àfaradà àmúmára nítorí pé àlùjáná tẹ̀rí yẹn láti jọ aláìsídáyé iná ni gbogbo èèyàn tó ní làákà ẹ̀jẹ̀ ń ṣe ìbárẹ̀ ìbára àti àlùjáná wọ̀ àlùjáná yìí ti fẹ̀ tayọ pé báwa bá ti wọ ọbẹ̀ kò ní táyé fẹ̀fẹ́ lómi mà nítorí pé àrùbọ̀ ẹ̀sẹ̀nà wà wọ̀lẹ̀ ọ̀ ìlú rẹ̀ àwọn asámà méjèèjì àti àwọn alẹ̀ méjèèjì àwọn ti ti mà wípé ìbú nǹkan kì rẹ̀ jẹbi fífẹ̀ àlùjánnà tó bá jẹ́ àwọn sẹ́wọ̀n méjèèjì àtìlẹ̀ méjèèjì ọ̀dájú igbe yíkùn òró rẹ̀ yọpọ̀ jù bẹ́ẹ̀ lọ. asúnmà nínú súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí àwọn àlùjánnà bá wà àlùjánnà tán àyè ó tún sẹ́kù tí ò ní tẹ́yẹ̀ bẹ́ẹ̀ débi wípé súnà tó sàlàyé kọ́lọ̀ wọn bó tẹ̀ dá àwọn míì àwọn èèyàn oríṣi míì tó jẹ́ pé àwọn ò sáyé rí yọ ṣẹ̀dá wọn nítorí kí wọ́n lè bá a lọ fún àyè ìtọ́sẹ́kù nínú àlùjànnà yàtọ̀ sí iná ètò ìsìnkú àti mà ìpè òun ọlọ́run dàpọ̀ máa ń ṣe wá lọ́mọ rẹ̀ wọn à ní yé sọ̀yẹ̀ sínú náà tó bá di lọ́la àlùfẹ́yàmù ní àsìkò tí iná máa pariwo pé hẹ́lmi mẹ́zìd hẹ́lmi mẹ́zìd hẹ́lmi mẹ́zìd jẹun akẹ́kọ̀ọ́ ẹ máa kó wọn bọ̀ títí tí ọlọ́run ọba wa tọ́ka tó gbangban tó fi gbé ẹsẹ̀ rẹ̀ lé iná yìí àsìkò yìí ni iná táwọn àmà káwò iná bẹ̀rẹ̀ sí ní otu iná sì máa dáhùn ẹgbẹ́ kọ́pẹ́ẹ̀nù kọ́pẹ́ẹ̀nù òtítọ́ òtítọ́ ṣùgbọ́n àlìjẹ́nà ọlọ́run ọba ò ní káyọ̀ ètò sẹ́kùn inú àlìjẹ́nà kákò ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ń ṣe ni ọlọ́run ọba ó ṣẹ̀dá àwọn èèyàn míì táwọn ò ti kọ́kọ́ fìgbà kan gbáyé rí. wọ́n ṣẹ̀dá wọn jọ pé ní alùkìyàmẹ́ yẹn fún àlìjẹ̀nà torí kí wọ́n lè bá a máa wà ń bẹ̀. àlìjẹ̀nà yìí gbogbo onílàákẹ́ yẹn gẹ́gẹ́ bá ti ṣe wí sáájú ní sojú kòkòrò àti wọ́bẹ̀. àlìjẹ̀nà yìí oná ibi ọlọ́run bá ti kọ́kọ́ fi bàbá ńlá wa sí anabi adam aleyhi salatu wa salam. intikalokunse lẹ́yìn lẹ́nì ọ̀nà tí kálukú ń tọ̀ ní ìlànà oníkálukú ọ̀sàdé ni máa ṣe ṣe ń ṣe àyàfi lórí ìran kan pípọ́ yá àjẹsí sábàbí àti wàlùjẹ́nà. àlùjẹ́nà yìí ó wu kálukú láti wọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo kálukú ló lè ṣàfaradà wàhálà àti rí wọ̀ gbogbo èèyàn pátá ló wù kápẹ́ ní ọ̀kan nínú àwọn ahẹ́lò ìdẹ̀nẹ́tì ará ìdẹ́nì ṣùgbọ́n ǹjẹ́ kálukú inú wa náà ló lè ṣe sùúrù sí tẹ́tí gbé ní wà lìjánà bí torí pé àlìjánà tẹ́rì yẹn wà ní sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam ìgbé. حفر الجنة بالمكاره وحفت النار بالشهوات أنت تريك أرادتي الجنة قلنا نقول قم فتي وجولي تي روح بي أما سروق أما كامل أما دامو أما وعلا أما الله ركا الجنة yẹn ti tó bá wà lùdánà wá sẹ́ tó bá wà lùdánà wá sí wàhálà tó bá wà lùdánà wá sí lọ́n tó bá wà lùdánà wá pa àwọn kan tó lọ́mọ bọ̀ fẹ́ dé tó bá wà lùdánà wá sàfaradà láti fẹ́ tó lọ́mọ bá ń fẹ́ wàhálà kẹ́tà sẹ́nà lùdókòó lùdánà eléyìí lè mú àwọn àlùdánà فليست الجنة بالتمني مرانا ثلاثة يجين والجنة أبوني يسيبوا بنتباو نانو الوقت torí pé kìí ṣe gbogbo ẹni tó bá wò ní oṣù sẹ́ńtọ̀ torí délé báàlì dáná ti ṣe rí nù ṣùgbọ́n iná ń tiẹ̀ gbogbo nǹkan ti fẹ́ ẹnu ń tọ́ka sí ńlọ́rọ̀ àgbàdì iná kàpùrọ̀ kásẹ̀ jàmbá kásẹ̀ ké kásàbòsí kádìtẹ̀ kájàlì kásẹ̀ sínà kásàgbédá káfẹ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn abú gbogbo ẹ̀ lọ́rọ̀ pé ká ní. eléyìí ni àwọn àmì pé ọmọ ná iṣẹ́ ná lèèyàn ṣe ń ẹ sì fi gbogbo orú àwọn wa ni lọ́rọ̀ àwọn èèyàn lọ́rùn jù ìwà kásìtọ́ lọ́rùn kò fi bẹ́ẹ̀ rọ àwọn èèyàn lọ́rùn bí ìwà kásẹ̀ lọ́rùn àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ àwọn sàbí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n fojú winá púpọ̀ wọ́n sì ṣe wàhálà jọjọ nítorí ẹ̀sìn Islam ṣùgbọ́n àwọn bá tún fi ń yé wọn tó ń ti wàhálà tí wọ́n ṣe tó ń ta fáradà tó ń ti gbogbo òpọ́njú tí wọ́n bá pàdé ọlọ́wọ́n bá fi ń yé wọn pé kílẹ̀ ti ṣe àfaradà wo lẹ ti ṣe sùúrù wo lẹ ti ní kí lójú yín sì rí gan-an tẹ́ ń pariwo láàrin láàrin lọ́wọ́ ọlọ́dà kò sáánù wa. ìjọba máa ti kó àwọn sàábé tó ti kó wọn fojú gbiná wọ́n fi ojú àti ẹ̀yìn wọ́n fi gba ọfà wọ́n fi sá wọn láàké sá wọn nídà wọn ò bá tún sí ìsàmúmára tó wọn àti ìsàfaradà débì kan àwa wa ń kọ́ àwa ń kọ́ àwa tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa nínú òlè rántí ọjọ́ kan rí nínú ọjọ́ ayé rẹ̀ tó sì ti fi ọmọ ogójì ọdún pé ìjọ kan ní bàtà ó ń mú eruku nítorí tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú òlè rántí pé bàtà mi mú eruku torí tọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ lè rántí ọjọ́ tí irú rẹ̀ tẹ̀lẹ̀ kiri láyé rí ìsẹ̀mí ìwé òlà ń sè ìsẹ̀mí ìfúkẹ́ ìsẹ̀mí ìfẹ́ wàhálà ọlọ́nà lẹ́sìn ẹ̀ bó bá wù kọ́ lẹ́sìn ẹ̀ lọ bó bá sì wù káwọn èèyàn máa gbẹ̀sùn lọ́mà pẹ̀tẹ́dìgbà tó bá fẹnu sọ ìwà ó ń tọ́ka síbẹ̀. سعد ما يكي الإشارة المفهمة تنزل منزلة الكلام ìtọ́kasí tó lálàyé لا ó ti tó láti láti kà fún ọ̀rọ̀ ìṣesí àwọn èèyàn níbi ń tọ́kasí dáhùn rí nínú ṣẹṣẹ àti nínú ṣẹṣẹ ìṣesí ìgbésí ayé àwọn èèyàn. àwọn tó ti ké ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe lónìí tí wọn bá ní tara rẹ̀ pawó wọn kà fún. tí wọn bá ti ní tara akírun pawó wọn kàrún fún. tí wọn bá ti ní tara àwẹ̀ gba tara wọn subhanallah ẹ wá wò wá sáwọn tàbí àwọn tàbí ẹlòmíì fi dúkìá rẹ̀ lẹ̀ nítorí ẹsìn Islam gbogbo dúkìá rẹ̀ pátá korongodo nítorí ẹsẹ islam ẹmẹsẹsẹ sì sọ̀rọ̀ àwọn ẹni tó kú tó fẹ̀mí wọn sílẹ̀ nítorí tọlọ kẹsì Ọlọ́run ọbọ lè jọba ẹ̀yin náà sì mà láàrin owó àti dúkìá èwo lọ́wọ́ jù à dúkìá wọn pọ̀ à dúkìá wọn pọ̀ ẹ̀mí sì wọ́n jù lọ nǹkan méjèèjì yẹn ni wá sí fàkálẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tani ṣe tán láti fa dúkìá rẹ̀ lẹ́tòrí tọ́lọ̀ àbọ̀tìbọ̀tì pọ̀ wà fẹ̀mí rẹ̀ lẹ́tòrí tọ́lọ̀ tí wọ́n wọ gbọ̀ǹkan yín làwọn tàbí fi lẹ̀ ẹni tó ti fẹ̀mí tiẹ̀ lẹ̀ àti fẹ̀mí ọmọ rẹ̀ lẹ̀ kò ní sọ̀rọ̀ torí ẹni wọ́n ti bọ̀kànjẹ́ wọ́n ti barajẹ́ ẹ máa gbọ́ mọ́ wọn kú sójú ogun àti gbẹ́sìn ọlọ́run wọ́n yẹ bọ́kàn jẹ́ wọ́n yẹ bara jẹ́ tíyàwó náà bá gbọ́ kọ́kọ́ òun kú sójú ogun àti gbẹ́sìn ká láàbí láàbí lọ́wọ́ àwọn èèyàn oríṣi mi làwọn eléyìí tó ń ti gbogbo wàhálà tí wọ́n wá ṣe yìí ẹ̀dá fún ẹ̀gbọ́n tí ọlọ́run ọba wa ń bá wa sọ náà lọ́ra àná ní ìgbà tó ṣe fún àwọn ẹni àkọ́kọ́ tá a dojú ọ̀rọ̀ yìí kọ àwọn náà làwọn àtàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́rọ̀ yóò tó wá kárí gbòdò ànábì sallallahu alaihi wasallam ìjọba ìdàrú kéèyàn ọlọ́run ní. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مس مستهم البأساء والضراء وزلزلوا حتى وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله نصر الله قريب قال أحسبتم أن تدخلوا الجنة ǹjẹ́ wa lérò pé ẹ̀rọ àlìjáná wọ̀ bí ni ẹ̀rọ pé ní rọrùn lẹ́ẹ̀rọ àlìjáná wọ̀ àwọn àtàbí tí wọ́n ṣe gudugudu méjì yàyà mẹ́fà lọ́lọ́wọ́ bá ń bá wí yìí ǹjẹ́ wa lérò pé ẹ lè ra lè jẹ́nà wọ̀ bẹ́ẹ̀ lásán ni láì sí ìṣe wàhálà ẹ rò pé ẹ lè ra lè jẹ́nà wọ̀ ní rọrùn láì sí ìṣàfaradà ẹ rò pé àlìjẹ́nà wa rọrùn wọ̀ níbí láì mú sùúrù tó tó wàlẹ́ máa ti fún màdàlú lẹ́sìn àkọlẹ́ òun ń kọ́ fún un tó ń ti wí pé àpèjúwe tàwọn ẹni tó ti lọ síwájú yín ń di wá báyìí à ń fún yín lápèjúwe wọn lójoojúmọ́ à ń sọ ní tó ṣe wọn à ń sọ ní táwọn náà ṣe à ń sọ ìnira tó ṣe wọn à ń sọ àfaradà tí wọ́n fi pàdé ẹ̀ à ń sọ ìyàtọ̀ jẹ wọn à ń sọ ìmúmára tí wọ́n fi pàdé ẹ̀ à ń sọ irú ìjà tí àwọn ọ̀tá gbé kọ tí wọ́n dojú rẹ̀ kọ wọ́n à ń sọ irú báwọn náà ti ṣe jẹ́ ẹni tó ń ta ọ̀tọ̀ ọlọ́run ọba láyà nítorí tọlọ́run ọba ẹ̀yin náà mà ẹ̀sìn kọ́ ẹ̀ máa rò nǹkan tí a ti sọ fún yín nípa àpèjúwe àwọn ẹni tó síwájú òyìn a ti sọ fún yín a fún yín ní àpèjúwe oríṣiríṣi nípa àtàwọn èèyàn tó síwájú yín ẹni tó ṣe wọn ẹni táwọn náà ṣe kò sí kan tó pamọ́ sí yín ọlọ́run ní mẹ́sẹ̀tì húnmọ́lẹ́bẹ̀ sáà wọ́n gbọ́rọ̀ wọ́zọ̀lẹ́bẹ̀lú mẹ́sẹ̀tì húnmọ́lẹ́bẹ̀ sáà àìní tó dojú àmì ọlọ́run ọba fi dá wò ṣùgbọ́n wọn tún ṣe sùúrù ìwọ sì mà ìpè ní di Islam yìí táyì ní bá fi lè ṣí ọ ọkọ láti má ṣe lọ́mọ ìwọ sì mà pé ní di Islam yìí tó bá yẹ lówó sàrà àtẹnpá tẹnpín tó bá ti hó bẹ́ẹ̀ ìwọ sọ Islam àwọn ètò síwájú yẹn màtítẹ́tì fún olùbàdàn àìní tó dójú àmì bùkù àìní òsì ọlọ́run fi dá wọn o wọ́n gbọ́rọ̀ àti ìnira tó gbópa ọlọ́run ọba tún gbé kó wọn ṣùgbọ́n kàkà tí wọ́n bára jẹ́ sùúrù náà ni wọ́n tún ṣe. وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه ọlọ́run ọba ó láàtún wá mi wá títí àbò wọn àmì wọn ní mímì gidigidi débi wípé mímì yìí tó rí gbogbo wọn tó fi kárí ànábì tá a rántí wọn. حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله débi ike ànábì tọ́lọ̀ wọn bá rántí wọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ wọn bá rántí wọn àti àwọn ẹni tó gbọ́ ọlọ́run wọn bá gbọ́ pẹ̀lú rẹ̀ ìyà yìí wàhálà yìí èmi ní gbogbogbò yìí pọ̀ débi pé gbogbo wọn sọ pé mẹ́ta nasrullah ìgbà wo làwọn ẹ̀sìn ọlọ́run di subhanallah bí sèbọ́n wọn bá tàdé o ipe òun ọ̀ràn àwọn ẹni òun lọ́wọ́ ó ṣe àdéhùn kíkí bẹ́ẹ̀ lòun ti ṣe máa gba àwọn ẹni òun ńlá wa inna jundana lahumul ghalibun àwọn ọmọ ogun ọlọ́wọ́n bá ní ó borí ṣùgbọ́n mẹ́ta ní kùrùlọ́ ìgbà wo làrá sí ọlọ́wọ́n òde ìyá ipọ̀ òṣì ipọ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́n bá dáhùn ó ní ala inna nasrallahi qarib ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ o àrà sí ọ̀run ó súnmọ́ ó súnmọ́ ìgbà wo á ní ó dì í. ọmọ èèyàn máa béèrè pípa òní òdì lọ́dọ̀ tí ọlọ́run ọba ó súnmá ọmọ èèyàn máa béèrè pípa òní òdì nítorí pé ìyà kìí ṣe gbogbo ìgbà tó bá ṣe jọ́ka nínú ìyà àdàbí ẹgbẹ̀rún ọdún tí ìyà bá wá méjì ńkọ́ ẹgbẹ̀rún méjì ọdún tó bá mẹ́ta ńkọ́ ẹni tó ń gbádùn ẹni tí ń gbádùn ọjọ́ máa wọn ya máa ṣe bí ìṣẹ́jú ló wọn ni nítorí pé ìgbádùn a máa mú ni gbàgbéra ìgbádùn a máa mú ni sọ alẹ̀ ṣùgbọ́n ìyàtẹ̀ rí yẹn tí ó bá mú yẹn wákàtí kan àdàbí ọdún kan tó ti sèyàn lọ́jọ́ kan àdàbí ọdún àìníye èèyàn ọmọ wa wo àwọn èèyàn yòókù tí ń bá pé ẹ̀rí tí ń ṣe ń ṣe owó òsèyìn ni àbúrò yẹn àdàrú ni subhanallah. innahum yarawnahu ba'idan wa narahu qariba ẹ̀yin lẹ́yìn òkú yẹn ọpẹ́ lẹ́fí ń béèrè pé mata nasrullah ìgbà wo làwọn ti ọlọ́run abóde ala inna nasrallahi qarib ẹ̀sẹ̀ tiẹ̀ bọ̀ wọ́n àràǹtí ọlọ́run ọba súnmọ́ wọ́lá yọ súnmọ́ ẹ̀yin náà wo oríṣiríṣi ìpọ́njú ètò sí anábì Nuha alayhi salam ọlọ́run ọba ti fi ń yí òun náà pé inna nasrallahi qarib àràǹtí ọlọ́run ọba ń bọ̀ ó súnmọ́ wọn wá ṣe sùúrù ọgọ́rùn mẹ́sàn-án ọdún ó lé àádọ́ta ọgọ́rùn mẹ́sàn-án ó lé àádọ́ta ọdún la ilaha illallah ala inna nasrallahi qarib tí wọ́n lè ṣe sùúrù ọjọ́ mẹ́ta ó lé ààbọ̀ tó yìí máa pariwo ọ̀run agbára dálẹ̀ ọlọ́run sọ pé ọ̀ràn mi ṣe ọ̀sọ̀ pé òní dá mi dára mi ìyá ìpọ̀jù ẹ wá wuyọ̀ dáná mi ní ọ̀hán ìrántí ọlọ́run dé àbí òde ó di kọ́rí lórí gbogbo tó bá ti lọ́jọ́ ó súnmọ́ ṣùgbọ́n lè pẹ́ lójú ọmọ nìyà ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ti wá ń kọ́ ó súnmọ́ anabi ibrahim aleyhi salam àrùntí ọlọ́run ọba dé wá bá àbí òde wá bá òde wá bá ọlọ́run ọba gbà lọ́wọ́ àwọn ẹni tó dètè àti jó níná ráúráú tó ṣe kí wọ́n fẹ́ jó níná débi kí wọ́n fẹ́ rí ìlú rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba gbà là lọ́wọ́ àwọn ọ̀tá rẹ̀ ẹ wá wà tí wà tán ti ń bá a bọ̀ ẹ̀wòrí tìrìsì àdáwò ẹ̀wòrí tìrìsì àrẹ́lù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ọba kò là ẹ̀wà nàbì Musa ọmọ Imran alayhi salatu wa salam ẹ̀wọ̀ àárín rẹ̀ àti fìràwọ̀nà ẹ̀wọ̀ yẹ ọdún tí wọ́n fi ń bá a bọ̀ ẹ̀wọ̀ tí fìràwọ̀nà fojú rẹ̀ rí ẹ̀wọ̀ òru wá tí fìràwọ̀nà kọ́ ọmọ ìsírẹ́lì sí ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn kọ́ ala inna nasrallahi qarib ẹ̀tẹ́ tí ẹ gbọ́ àràǹtí ọlọ́run ọba súnmọ́ àràǹtí ọlọ́run ọba dé àbíòde òde ọlọ́run bá gba anabi musa là ọgbà àwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo ọgbà àwọn là ẹ̀rù ń ba àwọn ó ń sọ pé ya musa inna lamudrakun ìrẹ̀ musa ọ̀dájú pé Fíráúnà ọba wa kò sì síbi tá a sábà nítorí pé tí wọ́n á wẹ̀yìn tí wọ́n rí àyà àwọn alàkà tí máa wọ wájú tí wọ́n rí òkun ńlá ẹ̀rù àbà wọn títì ìsìn ò ṣe é rán lò fíráhùn ò ṣe é dúró dè ìwà Musa báwo láti ṣe ṣe wọn ni iná lẹmọdọ ọgbọn anabi Musa ń dá wọn lóhùn pé kàlá iná máa ń yọrọ bí sẹyà ẹdí kò rí bẹ́ẹ̀ fíráhùn ò tẹrù sí bá wa torí pé kí ni olúwa mi ẹlẹ́dàá mi ń bẹ pẹ̀lú omi yọ fọ̀nà màmí. sọ́kànlá ọlọ́run ti gba anábì musa la ọ̀wá gbọ́ nìkan la ó tún gba àwọn ẹ̀tún gbà pọ̀ pẹ̀lú rẹ̀ ó tún gba àwọn la. àlẹ́ inna nasrallahi qarib ẹsẹ̀ tí ẹ gbọ́ àrántí ọlọ́run ọba súnmá. ẹ̀wọ̀n anábì Isa ọ̀nà Maryam alayhi salatu wassalam àwọn Yahudi wọ́n pèsè pèrò páwọn bẹ́ẹ̀ pa àwọn pa àwọn sì kàn má gbélé bó anabi Musa ọmọ Maryam ó ké pọ́ lọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba sì là ọlọ́la lọ́wọ́ ọgbà tẹ̀mí tààrà kò dé wọn rí nǹkan kan fi sí abẹ́rẹ́ ló kéré jù wọn rí bí gún lára ọlọ́ni wà máa kọ́tẹ́lú wà máa fọ́lẹ́bù wàlẹ́kìn ṣọ́bẹ̀ àdàgùn wọn ò pa wọn ò kàn má gbélé bú wàlẹ́kìn ṣọ́bẹ̀ àdàgùn kàkà bẹ́ẹ̀ ńṣe làwọn ọlọ́wọ́n bá ṣe sójú fún wa àgbéyàwó rẹ̀ wọ́ ẹlòmíì lára torí tẹ̀lé lẹ́yìn ọlọ́run ní bọ́ọ̀rùn bá àbúrò ọ̀hún ilẹ̀ wọ́kẹ́ ànàmọ́ọ̀hún àdìsẹ́n àjìmá ṣùgbọ́n ní sinú ọlọ́run bá gbẹ̀dùn kí lọ́sọ̀dọ̀ rẹ̀ ọlọ́run bá yẹn kọ́ alágbára tó borí àjìmá ọlọ́gbọ́n tó dópin bẹ́ẹ̀ lọ́lọ́run bá fún ànábìrì ìsàlà àlẹ́ إن نصر الله قريب النبي محمد صلى الله عليه وسلم nílùú Mẹ́kà ìgbà tí wọ́n lé jáde kúrò nílùú mẹ́ta fẹ́ràn tí fíwá àti islam kọ̀kọ́ dé ìyá ńlá wa Khadija radiyallahu anha ìyàwó ànábì àkọ́kọ́ ìyàwó àkọ́kọ́ sanabi fún sallallahu alaihi wasallam àkọ́kọ́ fẹ́ láti ànábì padà délé tí ń gbọ́n pẹ́pẹ́pẹ́ látàrí kórè tí ò rí ọgbọ́n tí ọ̀gbọ́n rí ìyàwó rí tọ́ka àwọn ẹni bẹ́ẹ̀ yàtọ̀ sí wa náà tó jẹ nílé tó wà lọ fẹ́ kàtàǹkiri obìnrin ọ̀daràn tó sì pé ọmọ ìdálé rẹ rú ẹni rí là nàbì fẹ́ sọlọ́wọ́ àìsàn ọ̀fà nàbì lọ́kàn balẹ̀ ọlọ́run ọ̀bọ̀ ní ìṣe ìgbọ́ torí pé wọ sọlọ́wọ́ àìsàn ọmọ sọkún ẹbí pọ̀ ọmọ aláìní lọ́wọ́ ẹni tí ò lẹ́bi tí ò lára ọmọ pa àwọn mara ó sì máa fún ọlọ́run ọbọ̀ ní ìdẹ́rù bọ̀ ó tún àmà nàbí sọlá àṣẹlẹ̀ lẹ́yìn ó di ọ̀dọ̀ Waraqa ibn Nawfal Waraqa ọjọ́ kan náà ti máa ń ka àwọn àwé tó ti wà lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ ti tẹ̀wọ́rá tàbí nàìjíríà Waraqa wa ni yá laytani kuntu fiha jada'a á ìgbà tí mo ní màá jẹ́ ọ̀dọ́ ǹdí lọ́jọ́ náà lọ́jọ́ wo ọlọ́jọ́ táwọn èèyàn ò àbísọ̀lá àṣọlá ń sọ fún ǹjẹ́ wọ́n wà lé mi jáde nù lóbi àwọn ò lé mi jáde nù lóbi eléyẹn di ọ̀kan nù táwọn kọ́mọ̀ nípa rẹ̀ nínú èdè Lárúbáwá àwọn ọmọkùnrin jẹ́ ìyàwó nínú mànáhù ìmọ̀ gírámà àràbì ọ̀rọ̀ tó ti wà ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọkùnrin jù náà ní hom ìlọrọ yẹn sòṣùgbọ́n wà sí tàlíl tàlíl tàlíl ṣẹlẹ̀ tó sọ̀rọ̀ ó di àwọn ọmọkùnrin jẹ́ dá ǹjẹ́ wọn alẹ́ mi jáde bí nínú ìlú mi wàrà kọ ni anabi wọn ní òmùrù rẹ wa dání òmùrù tó fẹ́ mú wáyé wa tí wọn fi lẹ wọn ní fi ọlẹ o báyìí anabi Muhammad sallallahu alaihi wasallam wọn lè kó lu Mẹ́kà lódodo gbàtà lè kó lu anabi dé sí ìlú anabi sọ pé wọn Mẹ́kà ìwọ ni wọn fẹ́ràn jù nínú olùlé ayé ìgbà tí jáde kúrò nù rẹ̀ tí o bá ti lè lè gbọ́n ilẹ̀ kúrò nù rẹ̀. báyìí anabi sallallahu alaihi wasallam wọn lè kó mẹ́kà anabi ọ̀nà padà wá mẹ́kà má àyàfi lẹ́yìn ọdún mẹ́jọ lẹ́yìn ìjọba rẹ̀ sallallahu alaihi wasallam. ṣùgbọ́n ọba fún sẹ́gun ọlọ́run ọba fún sẹ́gun lórí àwọn ọ̀tá rẹ̀ débi pé ní ọdún kẹfà lẹ́yìn hijira anabi wa sallallahu alayhi wa sallam anabi wá sí makka láti wá sí umra ní ọdún tá a mọ̀ sí ọdún Hudaybiya àwọn kẹfẹ́rí ọ̀mọdé anabi ọwọ́ makka wọn làwọn onígbà kò sí umra ṣùgbọ́n ọdún kẹjọ ó ti dé báyìí ọlọ́run gba bá anabi sallallahu alayhi wa sallam. إنا فتحنا لك فتحا مبينا ọlọ́run bá ó fún ànábì ní sẹ́gun ní sẹ́gun tán hàn ọgbà maka gbàtà ànábì wa gba maka ànábì sọ fún wa pé máa ń dà padà bẹ́ẹ̀ta fọwọ́ àmì ọgbẹ́ni tó bá wọ káàbà ó dẹni fọkàn ó dẹni fọkàn balẹ̀ àní fi kàn sí. wọ́n máa ń dà padà bẹ́ẹ̀ta Abi Sufyan fọwọ́ àmì ọgbẹ́ni tó bá wọlé Abu سبحان الله النبي صلى الله عليه وسلم وأقول وجههم بغضره وأن يرى مكة ما تظنون أني فاعل بكم كنا كنا لكم عقد جنيري لوني ẹ̀yin tẹ́ lé mi tẹ́ ṣe kó tẹ́ nídìí ẹ̀yin náà máa tẹ́ ṣe. kọ́ọ̀lù ọ̀yọ̀ òrè ni rere ló ìwọ ọmọ ẹ̀yà wa lápọ̀nlé ọmọ ọmọ ẹ̀yà wa mí tó nà tó já lápọ̀nlé. tọ́ àlà inna nasrallahi qarib ẹ̀tẹ́ tí ẹ gbọ́ àràtì ọlọ́run súnmọ́. mẹ́kà tó ti fi bẹ̀rẹ̀ ànábì ti ń yẹn fìlà ní ìtòsí kàábà tí àwọn kèfèrí Abu Jahali tó sì máa mà tó lọ kó nǹkan nú ẹran sàkì má gbẹ ẹran tó ṣe pé yẹn fẹ́ fọwọ́ kan òun tó ṣe pé ń bọ̀ ọba dínú àwo tí wọ́n fọ̀ tán tó di pé ń dánlẹ̀ mọ́ aṣọ sẹ́nu kékeré ló dẹ́n jẹ yẹn sàkì ni ibi tí gbẹ ẹran ti ibi tí àjẹ sínú ẹran máa gbé nìyẹn tí wò ní fẹ́ gbóòórùn rẹ̀ wọ́n wá gbé wọ́n ti dàlẹ́ ànàbì sọ̀rọ̀ ọlọ́ àṣọlá lórí níbi ìforí kan náà ni wọ́n ti kó àwọn ọ̀dọ́ ǹdẹ́ dìde igi kún ọlọ rọ gbàdí ra gbàdí ilé ànábì Muhammad sallallahu alaihi wasallam tí gbogbo wọn sá látàpá bí ìgbà tó ti pé yẹn kan tuntun lọ sá nígbà tí wọ́n béèrè pé ta ló pa àwọn lè sọ pé gbogbo àwọn làwọn dáwọ́ jọ pa. mákà yìí kan náà iná níbi tó ti pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀hábí gẹ́gẹ́ bí Suhaib ar-Rumi wọ́n jáde wọ́n fi mákà lẹ̀ bila shay'in wọ́n jáde wọ́n fi mọ́kà alẹ̀ bèlà ṣẹ́yì láì jẹ́ kí wọ́n rí nǹkan kan mú jáde kẹfẹ́rí òjò wọn rí nǹkan kan mú jáde wọ́n nu kókó dúkìá rẹ lẹ̀ kọ́ ọmọ rẹ lọ àbí kò dúkìá rẹ kọ́ fẹ̀sìn lẹ̀ subhanallah so àwọn kọ́ wọn lẹ́sìn ó ó níye lórí ó ju dúkìá wọn fi dúkìá lẹ̀ nítorí ẹ̀sìn ọlọ́run dídé tó dé Mẹ́kà àti tó dé Mẹ́dínà anabi sallallahu alaihi wasallam wọn ni wọn fún ròdù nù pé rọbì halibẹyì ntọ́ra tọ́ta ìrì ńlá ló bí ọlọ́run bá mùsàdín kún òkun lálùjẹ̀nà ṣùgbọ́n ìlà àwọn sàbẹ̀ yẹn rí Mẹ́kà náà nù sí ibnu Mas'ud radiyallahu anhu nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ́ni tani ọlọ́kí alukurani sí wọn létí fún tiẹ̀ gbọ́ tani ò lè lọ yọ sí wọn ní kaba torí pé wọ́n máa jókòó yí kaba àpò ni kálukú ti péré tiẹ̀ bẹ́ẹ̀ títà ní òkè alukurani tí wọ́n lé sí kí wọ́n gbọ́ subhanallah ibn Mas'ud radiyallahu anhu ó gbé ọlọ́kẹ́ alukurani fún wa wọ́n lù wọ́n bẹ̀ pa mọ́kànnì wọ́n fẹ́ gba ẹ̀mí lẹ́nu ẹ̀ pékinni àwọn àǹkàtí muhammadu mú wa fún wa subhanallah maka yìí kan náà tó bá jẹ́ pé wọ́n ni agbára rẹ̀ padà wá pa ó ti sá fáwọn aráàlú yín wọ́n ti láwọn pa ọ́ báwọn bá wà fún ọsẹkùn lórí wọn wá dé kò tẹ ti dà sí pọn tọ́wọ́n máa tẹ̀sẹ̀ bí wọ́n kékeré rò pé ṣe fún yín tó ní máa fáyà wọn ìbọn kò dúró gbẹ́jọ́ pé nbí tọ́ba ẹ pa wọn dé tọ́ta ìbá ìtàn wọn mọ̀ subhanallah ṣùgbọ́n wa sọ̀rọ̀ lọ́wọ́ àlè ṣẹlẹ̀ wọ́n ti mọ̀ pàdé wọn lọ́wọ́ ọba òní sá láìpẹ́. alẹ́ ìnana sọ̀rọ̀lá ìparí àràtì ọlọ́run nígbà tí gbogbo wọn sọ pé khayra òòrè ló fojú wa rí rere ló fojú wa rí kò ní sí wa ń kà anabi ni ebi haro fa antum tulaqa ẹ máa lọ ẹ ti dẹni tá a dáńdè ẹ túlẹ̀ ẹdí ọmọ ẹdí ẹdí òmìnira láti òní lọ subhanallah báyìí la nàbí wa sallallahu alayhi wa sallam tọ́nà bàbá ti yé wa pé àwọn sàbí tí wọ́n jagun tí wọ́n ṣe wàhálà tí wọ́n gbìyànjú nítorí ẹ̀sìn ọlọ́run kẹsìn ọlọ́run ọ̀bọ lè bá débi tó dé tó ṣe kí wọ́n fẹ̀mí ṣe wọ́n fi dúkìá ṣe wọ́n fi ọpọlọ ṣe wọ́n fi agbára ṣe náà lọ́lọ́run sọ fún pé am hasibtum an tadkhulul janna tẹ̀lé rúpẹ́ wà lẹ́nà láì sí ìjẹ́kojú yín ti gán ni irun tútù àwọn ètò síwájú yín gán ni láì jẹ́ pé irun tó ti àwọn ẹni tó síwájú yín ní wàhálà nípọ́njú ó tẹ̀yìn náà kẹ́yìn náà wá ṣe ń tí àwọn náà ṣe nígbà tí wàhálà àti pọ́njú dé ní sùúrù àtàfáradà àtàmúmára ẹ̀rù pẹ́ ra àlìjẹ́nà wọ bẹ́ẹ̀ ni torí pé àlìjẹ́nà tó dé làásùwà tẹ́ ẹ bá mọ ẹ̀rù ọlọ́run làlìjẹ́nà wàtí làásùwà yìí rọ́ọ̀lì ẹ̀rù lọ́sùn wọn àbí ọ̀wọ́n ọ̀la ní <laughs> ìsìn ọwọ́ àyàn lọ́lé ojókòó lórí àga rẹ̀ ẹni tó wá lọ bọ́ bá ti ṣe pàtàkì tó ló lè sọ pípé kọ́dà wọ́n ti ajókòó lórí àga tó wáyé pé yẹn lásán kan ni pé bóyá mẹgáàdì ọbẹ̀ kan ni pé sọdẹ lẹ́nu ọ̀nà géèjì ibì kan wọ́n á ní ẹjókòó lórí àga pé àpò làgá rẹ̀ ọ̀gá rẹ̀ àpò títẹ́lẹ̀ ẹni ẹjọ kò lórí àpótí nígbà náà wọn kọ lọ́wọ́ ni ọkẹ ẹ pé ọlọrí bàbá olóyè wọn ni kò jókòó lórí àgàtà ah, àti wọn náà ti pàtàkì bá ọwọ́ pé bàbá olóyè ó lè dáko tí ló náà gbé fún ọ ọmọ pé tiẹ̀ èèyàn pàtàkì ni ọ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí bá ń bá bàbá olóyè sọ̀rọ̀ ìdúró ní ọwọ́ àbàbá olóyè tó ẹni kọ́ ara kan sí wọn ni kí wọ́n jókòó masha allah. wọ́n wá sọ pé tí a máa local government ó ní kó o jókòó pé ah, ọmọ musa kọ wọn tún ní kó o jókòó ẹsẹ̀rẹ̀ lẹ́yìn adé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ni náà tó yẹn sí ní wọn á ní kíní kan umaru umaru yàrá dùá wọn ní kó o jókòó ẹ dákun ṣé ilé ni wọn gbà yín sí ni àbí asọ̀rọ̀ bó ṣe máa béèrè ni subhanallah lórí gbogbo àgàdọ́ jẹ́ àyálò àga àtàwọn ẹni tó wà nípò àyálò àga ni ọ̀dà gẹ́gẹ́ bí aago ń gbajàmà tó ti fi gbogbo èèyàn lọ́lẹ́tọ̀ àti jókòó lórí ẹ̀ báwo alága tọlọ tọwọ́ làlìjẹ́nà ẹrú ọlọ́run làlìjẹ́nà èèyàn wá lè rí gbígbẹ́ lọ́dọ̀ ọlọ́run bá gbà láì sí fẹ́rẹ̀ èèyàn lè máa sùn kalẹ̀ tẹ̀tẹ̀ rẹ̀ kọ́ àmọ́ pé ẹ awa lè dẹ́sẹ̀ à ok gbogbo ká máa wò mọ̀ ká máa wò bóyá ó rí wọ̀ ọlọ́run ọba ń sọ fún àwọn sàbí tí wọ́n ti wàhálà yìí ìgbé am hasibtum an tadkhulu al-janna wọ́n ní àyà yìí sọ̀kalẹ̀ ní ghazwatul Khandaq èyí tá a mọ̀ sí ghazwatul Ahzab ogun yìí anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jagun yìí ní ọdún karùn-ún hijira wọ́n pè ní ghazwatul khandaq nítorí kòtò tí wọ́n gbẹ́ yí Madina kó khandaq kòtò nù eléyà ń bẹ nínú táktíìsì ogun ìdánabi sallallahu alaihi wasallam ti lò látọdún pẹtẹ ibi tó kún bá ń bọ̀ ká gbẹ́ kòtò yípo òlu lọ́nà tó ṣe yí pé ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí tọ́jà bá gùn kò ní ilé rọ́ọ̀lù tọ́ba ló wọn da kọjá tẹ́tẹ́ yọ tọ́jà bẹ̀ ńgbà ràkúnmí méjì ẹṣin méjì kẹ́tẹ́kẹ́tẹ́ méjì bá jábọ́ ọbẹ̀ gbogbo àwọn yòókù ọ̀fà torí pé ẹṣin wájú ìníjà ń wò sáré àwọn yòókù ọ̀sọ́nà ń bè gbogbo tó wù kẹ́lẹ́ lè fún wa ẹni tó bá ti rí bẹ́ẹ̀ àti tètè yẹn dúró oníṣòro fáwọn ọmọ ogun anabi sallallahu alayhi wa sallam wọn rí ọgbọ́n yìí kọ́ láti ọ̀dọ̀ salman al-farisi radiyallahu anhu salman tó ń kì í ṣe lárúbáwá ara àwọn farisa ni àwọn persian irú àwọn ẹ̀yà tí wọ́n wà ní iran lónìí lápá kan ni wọ́n wà ní afghanistan pakistan uzbekistan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí àwọn persian yẹn irú àwọn ẹ̀yà wọn ní sàlmánì fẹ̀rẹ̀sì olódàmà fún anábìrò Muhammad sallallahu alaihi wasallam pé ní ọ̀dọ̀ táwọn tógun bá fẹ́ wáyé báyìí àwọn máa gbẹ́ kòtò yìlù yìlù po lọ́nà tí ó fi jẹ́ pé ọ̀tẹ́ òní lè rọ́ọ̀lù àwọn anábì ti bọ̀ ọ́ gbà pẹ̀lú anábìrò sallallahu alaihi ìyàlá gidi èyí tẹni tí máa sọ pé mo ti ṣe mo ti ṣe náà èrò tèmi náà ní ọ̀sẹ̀ pàápàá jùlọ tó bá ti jẹ́ pé nípa bó láti déjì láti borí ọ̀tá yìí ṣe ń tọ́lọ̀ sọ̀kalẹ̀ nínú Al-Kùránì pé báyìí ní ẹsẹ̀ ẹ̀mẹ́ ti báyìí. báyìí wọ́n pẹ́ kótó yẹn ni wọ́n ti ń fogun yẹn ní Ghazwatul Khandaq. tọ́ wọ́n tún fogun yẹn ní Ghazwatul Ahzab pípé ogun tí àwọn kèfèrí lọ kóra wọn jọ níjọ ìjọ tó níjọ níjọ wọn lọ kóra wọn jọ àwọn kèfèrí Mẹ́kà àtàwọn ti bòmí àtàwọn múnáfíkì gbogbo ọ̀tá ọ̀tá jọ digun àwọn sábẹ̀rẹ̀ yẹn ànábì sallallahu alaihi wasallam wọn ní àyà ìsọ̀kalẹ̀ ní ojú ogun yìí ní ìgbà tí ìdààmú àti ìṣòro tó ṣe àwọn olùwàgbọ́ òdodo ooru àti òtútù ọlọ́ni dábò wọn ooru òtútù lákòókò kanáà ìsẹ̀mí tó lé kókó ọ̀sẹ̀lẹ̀ tó wọn oríṣiríṣi ìpanu ọ̀sẹ̀lẹ̀ tó wọn lójú ogun yìí nítorí kò jẹ́jà àti lè lọ náà kékeré ò lè rọ́ọ̀lù wọn àti lè lọ tó tẹ́ bá lẹ lọ tó bá ní wọn ní rọ́ọ̀lù yìí ní wọn bá wọn bá wọnú kòtò díẹ̀ díẹ̀ náà jáde wá báyìí kọ́ tó báyìí lọ́nà wọn bá ti ran atẹ́gùn ìjì burúkú lọ́lọ́run rántí àwọn kékeré yìí ìjì tó ṣe é pé yóò sì ti kókó ọkà láti ilẹ̀ yọ dojú rẹ̀ lélẹ̀ gbogbo tẹ́ǹtì kan láwọn àdá tó sì gbé àbá pàlùkùlùgbè tọ́ wọ́n wá ń rí nǹkan táwọn olùgbàgbọ́ òdodo rí wọ́n rí ti ń dẹ́rù bá wọn ọlọ́run fi àwòrán ti ń dẹ́rù bá wọn hàn bí ṣe tú àwọn kìtì ṣe tú ìṣòro yìí pọ̀ ọlọ́run ọba ó tún ròyìn bí wàhálà ti ti pọ̀ fáwọn ọmọ mi ní tó bẹ̀ ọlọ́run ni wọ́n bá làwọn ti ń kò ló ń bọ̀ lẹ́nàdẹ́rẹ́ débi pé àwọn ọkàn yín wọ́n fẹ́ jáde wọ́n sì rìn títí dé ògbóǹgbò ọrùn yín ìrìn pé tẹ́rù bá bá yẹn títí ọkàn fẹ́ jáde ọlọ́run wá ròyìn bí ẹ̀rù ti ti bá àwọn olùwàgbọ́ òdodo tó ó fi wé pé ọkàn ti kú ò láyé rẹ̀ ńwọ́nà àti jáde débi kó ti dé gbogbo ọrùn ọ̀nà òfurufú tí ó gbà. subhanallah níbi tẹ́rù bá àwọn olùgbàgbọ́ òdodo dé. wọ́n ní ìjọba tó fi sọ àyà ìkàlẹ̀ pé ńgbà táwọn olùgbàgbọ́ òdodo wọn wọ́n á ìyá ìpọ̀ wàhálà ìpọ̀ á ah, àbíkọ́ náà ń sànù wa kó fún aláàlùjẹ́ náà ni o lọ́lọ́wọ́ aṣọ pé ah, am hasibitum an tadkhulul janna tẹ̀rù pé wà aljanna èyí rẹ̀ ti sẹ́nu wàhálà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni la ilaha illallah ìwà ní ìdíjọ́ máa ní iṣẹ́ ìsìn kan bẹ yóò di pé kí wọ́n máa náwó búlọ́ọ̀kù sáwọn èèyàn lókè ẹ dákun yẹn nílùú ni wà ní ọ̀kan bẹ náwó búlọ́ọ̀kù kì í sì wọ́n lọ́ọ̀mọ́ o ọ̀kan máa náwó rẹ̀ kálukọ́ máa náwó búlọ́ọ̀kù ẹlòmíràn máa fi irú mi àti ìgbọ̀ ìwọ́ dání ìwọ̀n àmọ̀ náwó búlọ́ọ̀kù sẹ́fìlì òní síbọ̀ ó sì yọ̀ọ̀mọ́ àwọn pé ká náwó búlọ́ọ̀kù sí ẹ̀wọ̀n àwọn lébúra àtàwọn wọn subhanallah ẹ̀wọ̀n àwọn sábẹ yẹn àwọn tó pé ẹgbàá àwọn èèyàn kọ́ lọ jagun àtàwọn wọn kálukú fẹ́ wà lẹ́yìn torí di eléyìí ní ọlọ́run bá wọn sọ fún ọ pé kí lè rò pé tí مستهم البأساء والضراء وزلزل ìpọ́njú àìní wàhálà ìdààmú ọba wọn àtún àmì wọn gbogbogbò àmì wọn ti tètè tètè débi ike àmì òjísé ọlọ́dà aránsẹ́ wọn àtàwọn tó gbọ́ lọ́nkọ́ pẹ̀lú rẹ̀ mi sọ pé mẹ́ta ẹ̀ sọ wà ìgbà wo làrá sí ọlọ́run ó dé náà yìí tìyín ò sì lè tó bẹ́ẹ̀ ẹ̀ tọ́ wọn sùúrù sí subhanallah ẹgbẹ́ àwa náà kájà tó tó wa kó lé ní ká múra kó lé nídìí ẹsẹ̀ ọlọ́run ọba wọ́n sọ ọ́ lóko nítorí fóònù sẹ́sẹ̀ ọlọ́run àwọn á ń bínú kí ni wọ́n sí ibi yẹn wọ́n sálà sí torí pé sẹ́sẹ̀ ọlọ́run ibi yẹn ni wọ́n pa torí pé sẹ́sẹ̀ ọlọ́run ìtumọ̀ sí pípé ọ̀nà lọ gbọ́rùn rẹ fún ọgbẹ́ ẹgbẹ́ wo ò ní tọrọ wàhálà àmọ́ tí wàhálà bá wà á bọ̀ ọ́ ọ̀tà múra ọ̀tà parada wà ti sùúrù torí tọ́lọ́mù bá wọn làwọn bó ti sàn lẹ́sẹ̀ ọ̀pọ̀ lórí ẹ̀ torí di eléyìí. bákan náà akọ́kàn nínú àwọn olùmọ́wá wọn ní ayé àyíṣọ́kalẹ̀ ni ní ogun ọ̀hún ogun ọ̀hún wọn láyé àkàṣọ́kalẹ̀ tọ́jú ọba sẹ́mi pé lógun ọ̀hún gbàtà mùsùlùmí kọ ọ̀rọ̀ anabi muhammed sallallahu alaihi wasallam anabi ní ayé bíta fún ìsìn nìkẹ dúró sí o àwọn tó ń ta ọfà ẹ gbọ́dọ̀ kó mbẹ o yálà la borí àbí wọn borí wa ṣùgbọ́n gbàtà wọn rí pé ọwọ́ ìyá tún àwọn kèfèrí táwọn kèfèrí sá lójú ogun àwọn táwọn ẹni sọlọ wá àti lànà wọn gbọ́dọ̀ fààyè wọn lẹ inú àwọn tí ń èrè ogun táwọn kẹfìrí ń gbé sọ́ọ̀lẹ̀ sẹ́wọ̀n pé nígbà tí ọba kàràn pé nínú kọ́ gba ẹ̀mí rẹ̀ là àbí kọ́ gba dúkìá àtẹ̀mí rẹ̀ là àbí ọba ṣe é ṣe owó lè yán ọmọ ìdìbò kẹ́mi ọmọ bọ̀ ni eléyìí lọ́fà ni làwọn ọ̀dà fi máa fi nǹkan tó bá kó wá dúkìá ni wọ́n sì kó kalẹ̀ nígbà tí ọba di pé wọ́n rí i pé ọwọ́ yà ń àwọn ó lè já sí fún wọn fẹ́ sátà tọ́ lójú ogun yìí ìlànà ìbí sallallahu alaihi wasallam anábì ti jẹ́ ẹni tó ṣubú tó ṣubú tó kó sínú kòtò tí ojú anábì sallallahu alaihi wasallam ti tẹ̀sẹ̀ tí eyín anábì sallallahu alaihi wasallam ti kàn sallallahu alaihi wasallam. ìyá di àwọn mùsùlùmí bẹ́ẹ̀ débi kí wọ́n pa àádọ́rin nínú àwọn sàbí lójú ogun yìí nínú wọn ni Hamza ọmọ abdulmọ̀tálì ọmọ ìyá bàbá ànábì wa muhammed sallallahu alayhi wa sallam. nígbà tí àwọn èèyàn wá wo wàhálà àti ìyàtọ̀ di àwọn yìí wọn ò gbé tọ́ àlùjáná náà màlá mọ̀ wá. táwọn ti ń sọ́ra da gbogbo eléyìí ọlọ́run sọ àyà kalẹ̀ ọlọ́run ní أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين فيغفر الجنة سيروتين فيغفر الجنة ìgbà tó ṣe é fi ọlọ́run ọba ọlọ́mọ àwọn ẹ̀ńtọ́jà kò

ní ìgbà tí wọ́n lè fi dúkìá wọn sílẹ̀ lọ́dọ̀ àwọn kèfèrí tí wọ́n ti fún ìyọ́nú ọlọ́run àti tànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam lọ́lá lórí dúkìá àti ilé wọn wọ́n ti máa kalẹ̀ àti dúkìá àti gbogbo nǹkan wọn ti Mẹ́dínà ṣùgbọ́n gbà wọ́n dé Mẹ́dínà kàkà kọ́ sàn kí wọ́n ní sinmi níṣẹ́ làwọn Yahudi ni wọ́n tún kọ́ owó ọ̀tá yọ sí wọn. apá kan nínú àwọn lárúbáwá àwọn tún ní mùnáfíkì làwọn máa ṣe wàhálà wa tún bẹ̀rẹ̀ atáfùkà inú mi láre ọlọ́run bá fa ayà ìparọ̀ wà fún wọn. títẹ̀ ẹ̀rùgbẹ́ wà lùdà náà láì ṣe wàhálà láì rí pọ́njú láì rí ṣòro àwọn tó síwájú yẹn ti dààmú àwọn tó síwájú yẹn ti ṣe wàhálà lóríṣiríṣi kó tó di ìgbé àwọn náà padà wá rí i alùjẹ̀nà wọ̀ torí di eléyìí eléyìí fi hàn wá ibi alùjẹ̀nà yẹn ẹ̀rọ ọlọ́run ọba yẹn gbogbo apáta ló wù láti wọ̀ ṣùgbọ́n alùjẹ̀nà kò rọrùn láti rí láì ti fẹ́ alùjẹ̀nà kò rọrùn láti rí láì fẹ́ àfaradà láì fẹ́ àmúmára torí ẹ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam láti gbọ́dọ̀ àwọn sábẹ́ wọn ké wá bá ní màkà pípa àwọn òrìrì eléyìí yó wàhálà ìpọ ìṣòro táwọn tí ń kojú àwọn látọ̀dọ̀ àwọn kéré rí kò sí faradà mọ́ tẹ̀sí sọ pé orí òdodo làwọn àbí àtìrà àlùjẹ náà wọ̀ pẹ̀lú dáńtì anábì sallallahu alaihi wasallam wọn ni kí lẹ sí èrì gánà rẹ ẹ sí èrì nǹkan kan gbogbo agbókù dalẹ nìkan ní kún ẹ wọn nà nìkan lẹgba wọn sẹ nìkan sóòrùn. gbogbo eléyìí ẹ̀ẹ́dì rí nǹkankan kí lè dì lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tó síwájú yín àdéhùn yẹn wà ní sọ̀hẹ́ Bukhari kí lè dì lẹ́gbẹ̀ẹ́ àwọn ẹni tó síwájú yín láwọn ẹni tó ti pé wọn a máa mẹ́nìkan wá nínú wọn nítorí gbọ́gbọ́ lọ́wọ́n bá wa lori wọ́n sì gbé ayùn ó gbélé lórí si ta ìgbàgbọ́ sọ́lọ̀ yóò sì máa pé ahadun ahad ọlọ́run náà nǹkan yóò sì tọ́tọ́ láti fún lórí jọ́sìn fún ó sì máa fi ayùn yẹn la orí rẹ̀ títí wọ́n fi là sí méjì wọ́n la gbogbo ara rẹ̀ sí méjì kò sì ní í sọ pé ahadun ahadun abala tọ́sẹ̀kù nínú ahọ́n rẹ̀ àtàbala àbí tọ́sẹ̀kù nínú ètè yóò sì máa sọ pé ahadun ahad alọ́kan ṣoṣo náà ni ọ̀kan ṣoṣo náà ni subhanallah. ẹ̀yin náà kó sọ àwọn ashabu al àwọn ẹja gbẹ kòtò tí wọn dáná sí tí wọn sọ àwọn èèyàn náà nú ẹ nítorí pé wọn gbọ́ náà wọn bá gbọ́. ọlọ́ni wọn máa nàkọ̀ mú mi hàn ilá ayé mi nù bí lẹ́yìn ilá àdé ìbẹ̀ hàmì. wọn kàn sí wọn gbọ́ yẹ ní gbígbà wọn tí wọn gbọ́ náà bá gbọ́ ọwọ́ pé wọn gbọ́ náà bá gbọ́ lẹ́sẹ̀ wọn subhanallah irú ìyàwó wọn á ti jẹ wọn wọn ń tẹ àwọn sínú náà láàyè wọn àmà tìtorí rẹ fẹsẹ̀ wọn lẹ subhanallah yòówá tìtorí kó n ti ń ta ọ̀tà má kò kírun má tìtorí kó n ti ń bí má kò rọ́mọ bí má ọlọ́ọ̀yàn ọlọ́ọ̀ lódì kò tìtorí kó ọ̀wọ́kọ láti dẹ́ ọ̀rọ̀ kọ olóòkírun má subhanallah ẹ wo tó ṣẹlẹ̀ sáwọn atiwájú wa láwọn tó gbọ́ lọ́n gbọ́ àlìjẹ́nà tí wọ́n fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀ àlìjẹ́nà tí wọ́n fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀ níbi tó ti pé wọ́n mú obìnrin wá tó ń tọmọ tó pọ̀ lẹ́yìn wọ́n fẹ́ sọ sínú náà ìyá ń sunkún ọmọ sì ń rẹ̀ lẹ́kún wípé rárá o ẹ má sunkún wọ bẹ̀ ẹ má sunkún wọ nínú náà sáfẹ́ fi jó wáyé àlìjẹ́nà dáadáa. ṣé ilé ìtumọ̀ káwọn náà múra kò túmọ̀ sí ká lọ sọ̀rọ̀ wá sínú ìyàpá àmọ́ tó túmọ̀ sí ni pé wàá rọra rẹ fún tọ́lọ̀ wàá rọra rẹ fún títọ́lọ̀ àlìjẹ́nà tó fẹ́ wọ̀ yẹn kọ̀ rọrùn má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí eléyìí ọ̀dà eléyìí ọ̀dà wàá dènà sí gbogbo ń tọ́lọ̀ wọn bá sọ púpọ̀ dà eléyìí lọ́dà eléyìí lọ́dà eléyìí lọ́dà mú nǹkan kan wá wàá jẹ́ kí n tọ́lọ̀ ṣe lẹ́tọ̀ọ́kọ́ tí ọlọ́run òní jẹ́ ẹni tó ṣe é pé yóò máa tàtàkù fún tọ́lọ̀ ọba ti lófin gbàtọ́ bá ti ṣe bẹ́ẹ̀ o ti mọ́nà oríire kan àmọ́ kọ́ ọmọ apapa jánu náà gbogbo nǹkan náà ní í dá gbogbo tó gbogbo nǹkan lọ́wọ́ dá lọ́dọ̀ tiẹ̀ náà tó bá tó gbogbo nǹkan lọ́dọ̀ ọba yẹ fún tó bá ti jẹ́ pé gbogbo nǹkan lọ́dọ̀ ọba sùn tán fọ́ mu torí wọn àwọn kọ sọ̀rọ̀ kọ ní gbogbo nǹkan náà ní ìdá ó bá jẹ fún nǹkan tó dàwọ náà ti wé lẹ́yìn wò kárí káfí lè bá àmọ́ kó rí ẹ pé Ọlọ́run bá ṣòfin torí kò lè bá sóríire ni Ọlọ́run bọ ọfẹ fún yà ló ti ṣòfin Ọlọ́run bọ ọfẹ fún yà ló sì rán ànágbà Muhammad sallallahu alaihi wasallam ọ kò lè bá sóríire torí di eléyìí bẹ́ẹ̀ eléyìí fi hàn wá àtàwọn àtàwọn tó lọ́wọ́ bá rán tó lọ́wọ́ rán wọn sí gbogbo wọn náà ni wọ́n máa jọ bá ìṣòro ń bàjẹ́ àdáwò bẹ́ẹ̀ bá ti ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ sí bí ìgbàgbọ́ òdodo yín bá ti ti gbópa sí ní ìlànà òun yóò sì pọ̀ sí ọlọ́dà kan sànù wa. torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ànábì ọlọ́ọ̀lá náà tí wọ́n ga jù kó tó wá kà àwọn ẹni tó kà kó tó kà àwọn ẹni tó kà kó tó kà àwọn ẹni tó kà kó tó wá kà wá kéékèèké wáyé kọlọ́mọ bá kọ́dá kọ́kọ́ sàánú wa torí délé àti wà lẹ́nà ó ń bu gáàjà kéèyàn jẹ́ni tó ṣe wípé ó ní àmúmára kéèyàn jẹ́ni tó ṣe wípé ó ní àfaradà náà lọ́wọ́ bá ti sọ pé alif lam mim ahasiba an-nasu an أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم táwọn èèyàn rò ìdí apá wọn lẹ wọn máa fẹ́ wọn máa fọnù sọ ìdí apọ̀ lọ́wọ́ bá bọ́ láì jẹ́ bá dá wọn wò á lè fi yín lẹ́bẹ̀ á dá yín wò náà wọ́lọ́kọ̀dọ̀ fẹ̀tẹ́nìlẹ̀ wọ́lọ́kọ̀dọ̀ fẹ̀tẹ́nìlẹ̀ lẹ́bí ìrìn àwọn ọ̀lẹ́ yẹn dáadáa ti dá wọn tó síwájú yín wò ilé ìtòkìtì bá wa ni wọ́n dá wa wò ọlọ́run kó dá kó sànù wa. kó jẹ́ àmà yege nínú àwọn àdáwò oríṣiríṣi àdáwò ní ìjọba lójoojúmọ́ ní tiwa lára wa ní tiwa nù dúkìá wa ní tiwa nù àjà wa ní tiwa nù gbọ́rọ̀ wa ní tiwa nù ríran wa ní tiwa nínú ìgbádùn wa ní tiwa lára ọmọ ní tiwa lára aya ní tiwa lára dúkìá wàlá. àtúntò ọ̀nà òkè ìsàlà wà á rí oríṣiríṣi àdánwò ètò ọba sùn lánàá ọpọlọ jí lónìí ọ̀pọ̀lọpọ̀ ní olóhùn lọ sí tù tí ọba ti torí rẹ lọ ti torí ẹlòmíì lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa olóhùn òun fẹ́ lọ dá fókù wà tó ṣe pé òkú àmì rẹ kú sọ̀rọ̀ kíkà tá ló torí délé ló ti jẹ́ ibi àdánwò ń ṣẹlẹ̀ ọgbọ́lọ́ngbọ́ ọgbọ́lọ́ngbọ́ àdánwò ọmọ wa ṣùgbọ́n ìtọ́jú àtúnní pété àdánwò bá dé kó o ṣe sùúrù kó o ṣe sùúrù ọ̀bẹ ṣẹlẹ̀ sọ̀bẹ̀rì fún wọn ló dùn àwọn dání àwọn sùúrù àwọn ètò ìṣòkè bàtà náà bá dé fún wọn máa sùúrù alẹ́ dènà ìlà ọ̀sọ̀ ọ̀bẹ tó ń sọ ìbátan kọ́ وإنا iná راجعون ìjọba ọjọ́ àwọn tó sọfún wà sábà wọn bá ti wọn tó ń sọ náà pé iná lè la dájúdájú tọ́lọ́mọ bá là wá sí wọ́n iná ilé ìjọba ọjọ́ dájúdájú ọ̀dọ́ rẹ̀ náà láti fàbọ̀ sí torí délé sùúrù dọ́wọ́ wà jẹ́ náà alẹ́ ní nana sọ̀rọ̀ wà lè parí àti ọlọ́mọ bá súnmọ́ sùúrù ló kù tí ń bùkátà lọ́dọ̀ wa ṣùgbọ́n a kì í ṣe sùúrù a kì í ṣe sùúrù sùúrù wa kéré jọjọ. a máa pọ̀ lórí bàbá tẹ̀ ní sùúrù sí i púpọ̀ nínú ò tó kan àti bàràjẹ́ àti máa sọ̀sọ̀ kú sọ àti máa wúrò kówì àti fẹ́ wà lójà náà àti máa kọ́lọ̀ ọba ló mú wa káti kọ́lọ̀ ọba tó mú wa pẹ̀lú àti ìgbà mi ò lè kúrò tán kó ìgbà mi ò torí ti ilé ọ̀dọ̀ wa kéèké ká ṣe sòrò ká sì máa mọ̀ níbi gbogbo nínú gbogbo kò dábàá wà nínú gbogbo kò dábàá wà káwọn fún àwọn ìjọ ọlọ́run bá súnmọ́ wa tó kú bàtà bá ti lè ṣe sòrò. wà á nà nàṣọ́rọ́ màá sọ́bù ara ṣe àti sòrò níjọ́ rìn kó lè bá ara rẹ̀ sí ọlọ́run ọgbọ́dọ̀ ní sòrò tí ìyàwó ti ní sòrò ó ti mọ́nà àti mọ́ra àti ọlọ́run bá wọn torí délé ó di ọwọ́ wa kíkí ká ti sọ̀rọ̀ ó di ọwọ́ wa ká jẹni tó ní àfaradà. tọ́ tí a bá wọ àyà yìí dáadáa á rí ike nínú rẹ̀ ọlọ́run bá ń pàkíyèsí wa lọ sí di wípé àlùjáná tó ń dá èèyàn ló ń kó bẹ́ẹ̀ o ẹni tó bá ti dáadáa nínú ọmọ èèyàn àti ẹni tó bá ti dáadáa nínú àlùjáná àwọn ni wọn máa gbé àlùjáná àlùjáná tó náà bá ti dá ẹni tó bá ti dáadáa nínú nínú kejì àwọn àrùn dáwé tí ọmọ wa ń bẹ yìí ọjẹ ọ̀kan nínú ilé méjì èyí tí sẹ́kù lẹ́yìn fún torí pé nu kéèyàn wà lẹ́jọ́ náà torí kéèyàn wọ náà ẹ̀sìn wà lọ́mọ náà lọ. tí èèyàn bá lẹ́jọ́ náà wọ̀ ó ti ṣoríire ó ti jẹ èyí. kálí bá wa rí àlùjọ́ náà yìí wọ̀ àti ká tagbára láti ṣiṣẹ́ èyí tí ó gbé wa àlùjọ́ náà sí. nílá nínú sẹ́kẹ̀yàn ti ṣe fífi wà lẹ́jọ́ náà òun náà ní sùúrù àtàmúmọ́ra àtàfaradà àwọn ẹni tó wà lẹ́nà náà ń tó síwájú wọn ò ní ìtàdédé rà lẹ́nà yìí wọ̀ àfi látàrí sùúrù wọn àfi látàrí àfaradà wọn oríṣiríṣi àdáhùn ló ṣe wọn oríṣiríṣi àmì wò ló dé bá wọn oríṣiríṣi àdánwò ọlọ́run bá gbé kó wọn. débi wípé wọ́n tún béèrè pé gbàwó làrán sí ọlọ́run ọ̀bọ̀dì wọ́n máa béèrè ń béèrè pé kò ní wà kọ́ ọ ma béèrè ń béèrè ẹni tí ń takò ọlọ́run ọba ṣùgbọ́n béèrè ń béèrè ẹni tó fẹ́ ma títí ìgbà wo ni ó dé káwọn olè bá a ma irú sùúrù táwọn tó ń bu kàdà kìí ti kí wọ́n bara jẹ́ kìí ti kí wọ́n bọkàn jẹ́ lórí tọ́lọ̀ ọba ni kò ṣe wọn ṣùgbọ́n fẹ́ ma iye ìgbà táwọn tó pààrọ̀ wà fúnra àwọn dà táwọn tó máa ta mọ́ lórí tọ́lọ̀ ọba gbé wa torí délé ẹjẹ àmà dára wọn àwòkọ́tì káàmà dára wọn ní sùúrù èyí tó ṣe pé máa gbé ní ipò dáadáa tí yìí máa mú ní rórìrì lọ́la òfìyàn torí délé àwa ẹ̀yẹ́ bí àwọn tó síwájú ẹ̀rọ ọlọ́run láti àlùjẹ́nà ọlọ́run làwọn ọlọ́run kọ́ ran wa lọ lórí àti lè ara àlùjẹ́nà wọ̀ ọlọ́run kò lè wá lè ṣe sábà bíi àti má àlùjẹ́ náà wọ̀ wá ọlọ́run bá kúta kúkọ́ náà wà lọ lórí àti má àlùjẹ́ náà wọ̀ láti wọ ìdọ́gba nínú àlùjẹ́ náà ọlọ́run bá kó sí bẹ́ẹ̀ fún wa subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. الحمد لله أتم كل نصوى نصوى رمضان من الله القرآن قال النبي صلى الله عليه وسلم gbogbo àwọn ọmọ ìjà ọgbọ̀n hàn.